Behind us. Please, just the press man in front. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Aisha Wada aisha ọlọ́lẹ̀ lókèṣàn ló wà àyè ṣàwádà àbíbọ̀ láwàdà àdìgbò ló lọ àdìgbò lórí lókèṣàn ló wà ṣàrẹ̀ náà ló wà àyè ṣàwádà. Orun la ló dá kánsà, orun la ló dá. Orun la ló dá kánsà, orun la ló dá. Ìwọ tó ń pamọ́ lọ́mọ tó ń jó dàgbà, orun Oró ńlá ló dá kánsà. Oró ńlá ló dá. Oró ńlá ló dá kánsà. Oró ńlá ló dá. Ìwọ tó pa àyíṣà tó já ó dàgbà. Oró ńlá ló dá. Remember, remember, remember. Remember Aisha. Oh. Remember, remember, remember. Remember dedication. Remember, remember, remember. Remember being born now. Oh. Remember, remember, remember. Remember commitment. Oh. Remember, remember, remember. Remember truthfulness. Remember, remember, remember. Remember dedication. When we remember Aisha, water on our way we are. Yo. When we remember Isha, once around our way we are you. Omi jábọ̀ lójú wa, omi jábọ̀ lójú wa o. remember, remember, remember, remember, remember, remember, remember, remember, remember, remember, Aisha, remember, remember, remember, remember, remember, remember, remember, remember, Remember, remember, remember. When we remember remember, remember. Remember I remember. Remember on our Remember working for Aisha. In the name of awareness, we shall conquer. We are patriots. What? every